Audio Jungle. Audio Jungle. ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv lónìí tí ń ṣe ọjọ́ kọkànlá oṣù kejì ọdún 2023 o ìròyìn àpapọ̀ náà la mú wá fún yín láti ẹnu èmi sọ́ní sodiq abiodun ṣáájú ká tó náà fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀gbọ́n kókó èyí tó wà nínú rẹ̀. àjọ tuc ti ní dúnkokò mọ́ ìjọba àpapọ̀ nílẹ̀ wa nàìjíríà wípé wọ́n nílò láti ti wá ìyanjú sọ̀rọ̀ àìsèpo tó ń ti àìsówó náírà nílẹ̀ wa nàìjíríà bíbẹ̀ ẹ̀kọ́ àwọn ṣetán láti gbé wọn ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ náà àwọn ẹgbẹ́ kan èyí tí ń jà ìjà fẹ́tọ̀ ọmọnìyàn nílẹ̀ wa nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní sọ fún ìjọba àpapọ̀ nílẹ̀ yìí láti tètè yọ ọ̀gá àgbà fún àjọ EFCC Bawá kúrò lẹ́nu iṣẹ́ àwọn ọmọ yorùbá kan ti bẹ̀rẹ̀ sí ní bẹ àwọn ọmọ yorùbá ìyókù láti ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ibà Gani Adams sílẹ̀ yorùbá fún àwọn ọdún ìṣẹ̀ṣe tòun ti àwọn tó ní àti ṣe nílẹ̀ Yorùbá ẹgbẹ́ ọ̀hánẹ́sì Ìgbò ti ń béèrè fún wíwọ́gilé àti ṣe ìtúká ikọ̀ tí a mọ̀ sí Ebube Agụ ní ìpínlẹ̀ Ebonyi àwọn ajínigbé ti pa àgbẹ̀ olóko kòkó kan ní ìpínlẹ̀ Ondo lẹ́yìn ìgbà tí àwọn ẹbí rẹ̀ kọ̀ àti gbé owó èyí tó ń béèrè fún wa o nínú ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù tí a mọ̀ sí shooting stars ṣetán báyìí láti wákò pẹ̀lú ikọ̀ ìṣọ́ráǹsì lẹ́yìn ìgbà tí ikọ̀ rẹ́mọ yóò náà yóò máa gbàlejò ti Plateau United ní ìlú ìkẹ́lẹ́ ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ipò YouTube ẹtẹ bàbá gbàgede ìmọ̀ TV Facebook gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ Instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà ìròyìn náà pé lẹ́kùnrẹ́rẹ́ àjọ tí a mọ̀ sí Trade Union Congress nílẹ̀ wa Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní wí fún ìjọba àpapọ̀ nílẹ̀ yìí pé àwọn ṣetán láti lo ọ̀nà òfin àti bẹ̀rẹ̀ sí ní bá wọn jà lórí àìsò náírà tó ń tepo èyí tó gbòde kan orílẹ̀-èdè ló padà fi ọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde kan èyí tí wọ́n fi léde fáwọn oníròyìn lólùwà àbújá wípé àìsí owó náírà tóun ti àìsí epo nílẹ̀ wa nàìjíríà ti ṣàkóbá fètò ọrọ̀ ajé fáwọn ọmọ nàìjíríà pátápátá o ẹni tí ń ṣe ọ̀gá àgbà náà tó ń padà ń jẹ́ kó mímọ̀ fáwọn oníròyìn ó pé ìjọba àpapọ̀ tó ń ti báǹkì àpapọ̀ lórílẹ̀ nàìjíríà ni wọ́n lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àìsówó náírà èyí tó gbòde kan ó pé ìjọba orílẹ̀-èdè nàìjíríà ló ti padà yẹ̀yìn sán ọmọ nàìjíríà pẹ̀lú ìgbésẹ̀ èyí tí wọ́n gbé tí wọ́n sì ti fi ìdí rẹmi nínú ìṣèjọba lórílẹ̀-èdè yìí àgàgà lórí owó náírà tóun ti àìsípo èyí tó gbòde kan lọ́lọ́ba yìí ẹ̀gbẹ́ náà ní ìgbà tó ń sọ̀rọ̀ lọ́pẹ́ àwọn ṣetán láti gbé ìjọba àpapọ̀ nílẹ̀ ìrìlẹ̀ ẹjọ́ bí wọn bá tètè wá nǹkan ṣe sí i wọ́n pé owó àìsípo nílẹ̀ wa nàìjíríà kò yẹ kí yóò jẹ́ ohun tí yóò máa fa wàhálà tàbí ìdààmú lọ́wọ́lọ́wọ́ báyìí àmọ́ síbẹ̀síbẹ̀ ìjọba àpapọ̀ èyí tí wọ́n kọ̀ láti pèsè iṣẹ́ fún ọmọ nàìjíríà ni wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní máa fi owó náírà tó làwọn lójú wọ́n tẹ̀wájú náà lẹ́yìn tí wọ́n fi léde wípé àwọn ṣetán láti gbé ìjọba àpapọ̀ ilé ẹjọ́ láìpẹ́ ọ̀sìfọ̀ tí ń ṣe ọ̀gá àgbà fún ẹgbẹ́ náà wípé òun ṣetán láti lọ́wọ́ òfin pẹ̀lú ìjọba àti báwọn jà láti tètè jẹ́ mọ̀ pé orílẹ̀-èdè nàìjíríà ló ní òfin tirẹ̀ lọ́tọ̀ àwọn ẹgbẹ́ kan èyí tí ń sírí sí ọ̀rọ̀ ìwà àjẹbánu lórílẹ̀‐èdè wa nàìjíríà tó tó bíi ogójì níye ló ní wí fún ìjọba àpapọ̀ lánàá lánàá ní ìgbà tó ń bọ́ ní ṣe ìfẹ̀hónú ní ìpínlẹ̀ èkó wípé ó pọn dandan kí ìjọba àpapọ̀ nílẹ̀ yìí tètè yọ ọ̀gá àgbà fún àjọ EFCC ìyẹn Abdulrasheed Bàwá èyí tí gbógun ti ìwà ìjẹbánu lórílẹ̀‐èdè nàìjíríà o ẹgbẹ́ náà nínú ìwé èyí tó ń padà wá ń fi léde látọwọ́ ọ̀gá àgbà tí a mọ̀ sí débọ̀ adéníran èyí tí ó ń ṣe àdarí fún ẹgbẹ́ tí a mọ̀ sí center for anti-corruption and open leadership the world ti ń jẹ́ kó ní mọ̀ wípé ọ̀gá àgbà tí a ti efcc ìyẹn abdulrasheed bàwá ló yẹ pé ní gbogbo ìgbà nílé ẹjọ́ máa ń gbé lọ sẹ́wọ̀n wọ́n pé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ilé ẹjọ́ ti padà pa àṣẹ fún àwọn ọlọ́pàá pé kí wọ́n gbé ọ̀gá àgbà ọ̀hún lọ sọ́gbà ẹ̀wọ̀n wọ́n pé kódà ó tún máa ń kọ̀ láti gbẹ̀mọ̀ sí ilé ẹjọ́ náà lẹ́nu ẹgbẹ́ náà èyí tó wá ń padà wá ń bọ̀ta lánàá ní ìpínlẹ̀ èkó ló padà bẹnu àtẹ́ lu ìgbésẹ̀ èyí tí ọ̀gá àgbà EFCC náà ń gbé láti bẹ̀rẹ̀ sí ní kọ̀yìn àti kọ etí ìkún sí àṣẹ èyí tí ilé ẹjọ́ pa fún pé kó tètè máa lọ sọ́gbà ẹ̀wọ̀n wọ́n pé èyí gan lẹ́lẹ́ẹ̀kejì èyí tí ilé ẹjọ́ yóò gbé ọ̀gá náà ilé lọ sẹ́wọ̀n àmọ́ síbẹ̀síbẹ̀ tó sì ń kọ̀ láti gbé wọn sí ilé ẹjọ́ lẹ́nu àwọn ẹgbẹ́ náà nínú ìwé lọ́pọ̀pọ̀ náà fi léde látọwọ́ ọ̀rẹ́ tí ń ṣe alága débọ̀ àdéníwọ̀n tó ń ti àwọn alága míì bíi kọlàwọlé sanchez jude pẹ̀lú alága míì tuntun wà fún ẹgbẹ́ tuntun wọ̀ sí coalition against corruption and bad governance ìyẹn tóyìn raheem àti olúfẹ́mi láùsìn àtàwọn míì pátápátá ní ìpínlẹ̀ èkó ló ti ń bẹ̀rẹ̀ sí ní sọ wípé kí ìjọba àpapọ̀ nílẹ̀ yìí kí wọ́n tètè yọ abdulrasheed bàwá gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún àjọ efcc látàrí bí ó ti ṣe ń kọ̀ àti gbọ́ràn sí ilé ẹjọ́ lẹ́nu lẹ́lẹ́kejì wọ́n pe ṣíṣe àìgbọ́ràn sí ilé ẹjọ́ lẹ́nu ló ń ṣe àlàyé wípé àjọ efcc ń ṣe ohun tí wọ́n pè ní jíjẹ gàba lórí ilé ẹjọ́ nílẹ̀ yìí o wọ́n pe àjọ náà ni wọ́n ṣe àfihàn wípé àwọn ju ilé ẹjọ́ lọ bẹ́ẹ̀ sì rèé àwọn jòfin lọ ẹni tí ń ṣe ọ̀gá àgbà ó tẹ̀wájú pé bí wọn bá tètè yọ ẹni tí a mọ̀ sí ọ̀gá àgbà Abdulrasheed Bàwá ó ṣeé ṣe kí òfin má nítumọ̀ mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà o. ọ̀gá àgbà kan tí a mọ̀ sí akérògùn ọ̀nà kakanfò tilẹ̀ Yorùbá ìyẹn olóyè Kazeem Adéwálé Hamzat ti bẹ̀rẹ̀ sí ní ọmọ Yorùbá pátápátá nílé lóko tòun ti lẹ́yìn odi láti ti ṣe àtìlẹ́yìn fún ààrẹ ọ̀nà kankafò nílẹ̀ Yorùbá yẹn Ìbà Gani Adams lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe nílẹ̀ yìí o wọ́n tẹ̀wájú nínú ọ̀rọ̀ èyí tí wọ́n fi léde lánàá ní Ilé Ifẹ̀ wípé ó pọn dandan fún ọmọ Yorùbá láti tètè mọ̀ wípé ìṣẹ̀ṣe èyí tí a mọ̀ sí tilẹ̀ Yorùbá ó ṣe pàtàkì bẹ́ẹ̀ ó kókó wọ́n pe ọdún Olókun festival èyí tó wáyé bẹ́ẹ̀ sì rí tí ibà Gani Adams ń léwájú fún bẹ́ẹ̀ rẹ́ pé ó yẹ kí ọmọ Nàìjíríà kí wọ́n tètè gbáradì bẹ́ẹ̀ sì rí kó ṣàtìlẹ́yìn fún ẹni tí a mọ̀ sí ibà Gani Adams náà wọ́n pé àwọn tó ó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe tí ó sì tó bí ọgbọ̀n níye tó wà lábẹ́ ìṣèjọba ibà Gani Adams náà ló yẹ kí àwọn ọmọ Yorùbá pátápátá kí wọ́n gbá òkùtì bẹ́ẹ̀ kí wọ́n ṣe àtìlẹ́yìn fún wọn pé bí a bá ṣe àwọn ọdún ìṣẹ̀ṣe náà èyí tó ní ṣe pẹ̀lú àdúrà àti ìtẹ̀síwájú ló yóò máa dé bá àwọn ọmọ Yorùbá pátápátá Akérédolú ọ̀nà kakanfò tó tẹ̀wájú pé òun ṣe tán láti pé òun tẹ̀wájú ṣe àtìlẹ́yìn fún Ìbà Gani Adams lórí àṣà àtìṣe nílẹ̀ wa Yorùbá pẹ̀lú àwọn ọdún ìṣẹ̀ṣe pátápátá èyí tó wà lábẹ́ ìṣèjọba ààrẹ ọ̀nà kakanfò tó kàn láti ṣe ó pé irúfẹ́ àwọn ọdún ìṣẹ̀ṣe yìí ni yóò jẹ́ kí ọkọ̀ kan pẹ̀lú àsọyípọ̀ kó wà láàrin àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ sì lè yóò tún jẹ́ kí ọmọ Yorùbá kí wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú òṣùṣù ọwọ̀ àti kí wọ́n tún máa gbé ìgbésẹ̀ pẹ̀lú òṣùṣù ọwọ̀ bákan náà o. ẹgbẹ́ tí a mọ̀ sí Ohanaeze Ndigbo èyí tó jẹ́ ti àwọn ọ̀dọ́ irú rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní bèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ nílẹ̀ yìí láti ti wọ́gilé ikọ̀ tí a mọ̀ sí Egbe Agu Noka Lebo sí gómìnà David Umahi wípé òun kan ló ń lò wọ́n láti gbẹ̀mí lẹ́nu àwọn ọ̀dọ́ èyí tó wà ní ìpínlẹ̀ Ebonyi àgbọ́ pípé ẹgbẹ́ náà láti ẹnu ẹni tí ń ṣe ọ̀gá àgbà yẹn Igbo Ayaka ó Igbo Ayaka ló pé níṣe ni àwọn tí ó jẹ́ ikọ̀ ebaru èyí tó wà ní ìpínlẹ̀ Ebonyi ló ń gbẹ̀mí lẹ́nu àwọn ọ̀dọ́ káàkiri ní ìpínlẹ̀ Ebonyi o ó tẹ̀wájú pé ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ti gbẹ̀mí lẹ́nu wọn àmọ́ tó pé gómìnà ìpínlẹ̀ náà ìyẹn tí a mọ̀ sí umahi gangan ló ń pa irú àṣẹ bẹ́ẹ̀ wọ́n pe láàrin oṣù kìíní sóṣù kejì ọdún tó kọjá ni ó kéré jù àwọn ọ̀dọ́ bíi ogún níye ni wọ́n ti padà gbẹ́mìí mì ní agbètà mọ̀ sí àkáìsè lẹ́yìn ìgbà tí àwọn ikọ̀ ebragu lọ́ọ́ ṣe ìkọlù sí wọn bẹ́ẹ̀ o wọ́n pe ìdí gan rèé tó fi pọn dandan fún ìjọba àpapọ̀ nílẹ̀ yìí láti tìmọ̀ wípé ikọ̀ tí a mọ̀ sí ebragu ló jẹ́ ikọ̀ èyí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ sì ti ń pani tó sì ń gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn wọ́n pe àwọn egbòagì yìí ń wọ́n pa ẹnìkan tí a mọ̀ sí òye kàṣí ọkọ̀ lẹ́yìn tó wà lágbègbè umuoji ní umuobo bẹ́ẹ̀ sì rèé tó mú nǹkan ọmọkùnrin rẹ̀ lẹ́yìn tí wọ́n bàjẹ́ pẹ̀lú ohun tí wọ́n pè ní amao wọ́n pe ó kéré ju àwọn ọ̀dọ́ bíi ọgbọ̀n níye ló gbẹ̀mí lẹ́nu rẹ̀ lágbègbè tí a tún mọ̀ sí àká ẹ̀ǹtẹ̀ náà ní ìgbà tí wọ́n bọ́ta bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónú wọ́n pé àwọn ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ náà gangan ló pàṣẹ fún àwọn ikọ̀ tí a mọ̀ sí Egbeagu láti lọ ti àwọn ọ̀dọ́ bíi ọgbọ̀n náà nìyí mọ́lé lórí ẹ̀sùn wípé ó ń pànìyàn mbẹ̀ wọ́n pé David Umahi gangan ló ń gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ wo wọ́n pé ó kéré jù lọ́wọ́lọ́ba yìí àwọn ọ̀dọ́ èyí tó tó àádọ́rin níye ló ti padà kúrò ní ìlú tí a mọ̀ sí Akaeze látàrí ẹ̀mí wọn lórí bí àwọn Egbeagu ti ṣe gbẹ̀mí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ mbẹ̀ àti sọ̀rọ̀ ẹgbẹ́ náà tún tẹ̀wájú bákan náà wípé ìlú èyí tí ó wà ní ìpínlẹ̀ Ebonyi dọ́lọ́ba yìí wípé ìyẹ̀yàn èyí tó wà ń láti oṣù kejìlá ní òótọ́ nǹkan mọ́ bẹ́ẹ̀ sì ré láwọn èèyàn sá fún ìmọ̀ àwọn bẹ̀ wọ́n tẹ̀wájú láti máa bẹ̀rẹ̀ sí ni máa sọ fún àwọn tí ó jẹ́ ọ̀gá àgbẹ̀pọ̀pátá tó ń ti ọ̀gá àgbẹ̀pọ̀pátá fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà láti ti gbé ìgbésẹ̀ wọ́gilé ikọ̀ tí a mọ̀ sí ẹgbẹ́ àgbò wa Nàìjíríà látàrí bí gómìnà ìpínlẹ̀ náà ìyẹn David Umahi tí ṣe ń lo ikọ̀ ọ̀hún fi gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn ní ìpínlẹ̀ Ebonyi o. àwọn ajínigbé ti gba ẹ̀mí lẹ́nu àgbẹ̀ kan tí ò ju ọmọ ogójì lọ tó jẹ́ àgbẹ̀ oníkòkó àgbọ́n báyìí wípé àgbẹ̀ oníkòkó kan yẹn Akínọlá Akínibínú èyí tó ń gbé ní ìlú Òní ìpínlẹ̀ Ondo gan ni àwọn ajínigbé kan ṣàdédé gbẹ̀mí lẹ́nu ẹ̀ ń bẹ̀ o wọ́n pe alùpùpù ìjọba ìbílẹ̀ tí a mọ̀ sí Ondo eight ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ní ìpínlẹ̀ Ondo nínú ìròyìn èyí tó wà léde ló ṣe àfihàn wípé lẹ́yìn ìgbà tó gbẹ̀mí lẹ́nu rẹ̀ tán ló tún padà da kẹ́míkà sí lára ń bẹ̀ o wọ́n pe ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́jọ́ Wednesday oṣù tí àwọn èèyàn ọjọ́ kẹjọ oṣù kejì ọdún twenty three lẹ́yìn ọjọ́ mẹ́kẹrin tí wọ́n ti padà gbé òkú rẹ̀ sílẹ̀ làwọn ẹbí ṣàdédé rí òkú náà o ti wájú pé àwọn àti làwí ni wọ́n ṣàdédé lọ bá Akínọlá nínú oko tí wọ́n sì jí gbé lórí oko rẹ̀ tí a mọ̀ sí oko ọparun níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bèrè fún owó tí a mọ̀ sí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún méje mọ̀ pé níṣe ni ó pe ìyàwó rẹ̀ lórí ẹ̀rọ ìb ìbánisọ̀rọ̀ wípé kó tètè fi owó ránṣẹ́ láti orí pos ìyẹn owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn méje àmọ́ ní ìgbà tó yá níṣe ni àwọn ikọ̀ náà tún ń béèrè wípé kí ó fowó náà ránṣẹ́ sórí báǹkì tí a mọ̀ sí opay wọ́n pẹ́ lẹ́yìn rẹ̀ yìí níṣe ni wọ́n gbẹ̀mí lẹ́nu ọkọ̀ náà rè náà èyí tó ń ṣàlàyé bí ìyàwó náà ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ náà fáwọn oníròyìn lọ́pọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n kọ́ gba ìpè lọ́wọ́ ọkọ òun ló ṣàlàyé fún un pé tètè lọ́ọ́ fi owó náà ránṣẹ́ sórí pos bẹ́ẹ̀ sì pé kóun kó wọ̀ ń wá sínú oko àmọ́ lẹ́yìn rẹ̀yìn àwọn kan pè wọ́n níbi tí wọ́n ti ń bèrè fowó náà wípé kí òun fowó náà ránṣẹ́ tó ń pè ní opay nígbà ní ẹsẹ̀kẹsẹ̀ ló ń lọ pé àmọ̀tẹ́kùn tóun ti àwọn ará ìlú láti wá gbọ̀ òun wọ́n ní pé ní ìgbà táwọn yóò fi débẹ̀ òun ò rí ọkọ̀ mọ́bẹ̀ o àmọ́ lẹ́yìn ọjọ́ kẹrin làwọn ará ìlú ṣàdérí òkú náà lẹ́yìn tí wọ́n pé wọ́n ti padà fi kẹ́míkà sí lára wọ́n pé lẹ́yìn rẹ̀ yìí wọ́n padà gbé òkú náà bẹ́ẹ̀ sì rèé wọ́n kò lọ sí tí wọ́n ń gbé òkú sí ní ìpínlẹ̀ Ondo. nínú ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù tí a mọ̀ sí shooting stars èyí tí akọ́nìmọ̀ọ́gbá Gbénga Ògúnbọ̀tẹ̀ ti ń léwájú fún lọ́ti ṣetán báyìí láti wàákò pẹ̀lú ikọ̀ Bender Insurance èyí tí ẹnikẹ́ni ò tí ì ná nínú ìdíje MPFL tó lọ lọ́wọ́lọ́wọ́ o àgbọ̀ wípé ikọ̀ vendor insurance náà rí pé wọn ò tí ì ná wọn nínú ìdíje bíi mẹ́fà tí wọ́n ti gbá nínú ìdíje ti MPFL náà ikọ̀ Benin Arsenals rí pé àwọn ti padà gbọ́ lókè lẹ́ẹ̀márùn bẹ́ẹ̀ sì rí pé wọ́n padà gbá àmì kankan náà sáwọn pẹ̀lú ikọ̀ kan tí wọ́n gbá bọ́ọ̀lù pẹ̀lú nínú ìdíje bíi mẹ́fà tí wọ́n ti gbá wọ́n pé ikọ̀ a mọ̀ sí shooting star náà ni wọ́n yóò máa wá kó báyìí lórí pápá ìṣeré lẹ́kan sàlámì ní adámásìgbà ní ìlú ìbàdàn wọ́n pé náà ló yẹ pé wọ́n ti padà gbégbá òkè nínú ìdíje kan tí wọ́n gbá bẹ́ẹ̀ sì ré tí wọ́n gbá àmì kan náà sáwọn lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìgbà tí wọ́n gbá bọ́ọ̀lù ní ilé wọn bẹ̀ o wọ́n pé ikọ̀ rẹ́mọ bákan náà làwọn náà yóò máa gbàlejò ikọ̀ tá tún mọ̀ sí Plateau United ní ìlú ìkẹ́nẹ́ kò ní jù báyìí lọ fún ti ìròyìn àpapọ̀ èyí tí a mú wá fún yín ẹ̀yin ará pẹ̀lẹ́pẹ̀lẹ́ gangan la fi ń ṣàmúkò pẹ̀lẹ́ ẹ̀ wípé ẹ̀sìn jẹ́jẹ́ lákòókò tí a wà yìí kí a sì sá fún wàhálà ká má bàa jẹ̀bi ìdààmú fún ìdí èyí ẹ̀sìn jẹ́jẹ́ kí a sì fún àlàáfíà láàyè nínú àkókò yìí o àmọ́ kí n tó máa lọ ẹgbọ́n àkókò èyí tó wà nínú ìwé náà lẹ́ẹ̀kan sí i àjọ tuc pé àwọn ṣetán láti gbé ìjọba ààrẹ muhammadu buhari ilé ẹjọ́ lórí àìsàn náírà tòun ti owó tuntun èyí tó gbòde kan lórílẹ̀ nàìjíríà àwọn ẹgbẹ́ kan èyí tí ń jà jà lórí ìfowósowó kùmọ̀kùmọ̀ nílẹ̀ wa nàìjíríà ti pé kí ìjọba àpapọ̀ nílẹ̀ yìí tètè yọ adarí fún ikọ̀ efcc ìyẹn bàwá kò lẹ́nu iṣẹ́ látàrí bó ti ṣe ń kọ̀ àti gbọ́ràn sílẹ̀ ẹjọ́ àwọn ọmọ yorùbá kan bẹ̀rẹ̀ sí ní béèrè fún wípé kí wọ́n tètè ṣe ìrànwọ́ fún Gani Adams lórí àwọn ọdún ìṣẹ̀ṣe èyí tí wọ́n ń ṣe nílẹ̀ yorùbá o nínú ìròyìn eré ìdárayá àmúwá fún yín wípé ikọ̀ tí àwọn Shooting Stars lọ ṣetán láti wákò pẹ̀lú ikọ̀ insurance bẹ́ẹ̀ sì rí tí ikọ̀ bremosta náà ṣetán láti gbàlejò ikọ̀ Plateau United ní ìlú Ìkẹnẹ kò ní jù báyìí lọ fún ti ìròyìn àpapọ̀ èyí tàmúwá fún yín Sunny Sodiq Abiodun náà lórúkọ tèmi tí dìgbà míì jẹ́ jẹ́ jẹ́ o. Audio Jungle. Audio Jungle.